وشهدوا على alam yatikum rusulu minkum ṣé wọ́n jíṣẹ́ tí wàá báyìí àbá àrò jíṣẹ́ sí yín ni minkum nínú yín asọ́njọ́ ń fúnra المسافرين sẹ̀ jẹ́rìí lé wọn lórí àwọn náà tó lẹ́lẹ́rìí torí pé wájú ọlọ́nà wà bọ́rọ̀ ṣe rí náà náà sọ. ṣùgbọ́n jẹ́rìí kó jíṣẹ́ wá bá wọn ètò wọn tẹ́lẹ̀ kó lè ṣàǹfààní fún wọn nígbà tó ti dọ̀rọ̀. wàgàrà fi wọn lè ṣàyà dúnìyà òjíṣẹ́ wá bá wọn ṣùgbọ́n tí ò jẹ́ ká tẹ̀lé láyé náà ni pé gàrà ti wọn lè ṣàyà dúnìyà ilé ayé tẹ̀ jẹ torí pé ilé ayé tá a wà yìí mọ̀tá olùkóró lé tàn jẹ ni àádá. tó yẹ ká ṣe ni ẹgbẹ́ náà ló ń jẹ́rìí fúnra wọn ní káyọ̀ yẹn má bàa ní wújà mọ́ lẹ́yìn kíni lẹ́yìn tá à ń rójíṣẹ́ ṣùgbọ́n tí ò bá sójíṣẹ́ ni wọ́n ní wújà pé àmọ́ tẹ́ni ká ṣe ìró kan wà. inú ayé àti àwọn àfa máa ń lò nínú àwọn ẹ̀rí tó máa ń lò láti fi bá kí pé àlè ó sọ̀rọ̀ bèlìjáàlì pẹ́ni tí ò bá mọ nǹkan máa fún ní ẹ́síkìsì rẹ̀. a rí àwọn kan gbé lórí gẹ́gẹ́ bí rori jàbàtà anílá ọ̀sọ̀rọ̀ bèlìjáàlì fi màsáìlì lẹ́yìn ayé masa ilẹ̀ àkídà pé ọ̀rọ̀ àkídà kò sí ẹskíùsì kíni ẹskíùsì ò mọ̀ níbẹ̀ kẹ tó bá ti rọ́ọ̀lù tó bá fẹ́ mọ̀ kẹsì nǹkan náà ọ̀rọ̀ àkídà tó lè sọ di kèfèrí lọ́dọ̀ di di kèfèrí. àkọ́kọ́ ni pé kákọ́ sọ pé ọ̀rọ̀ àkídà òun ò lẹ ẹskíùsì ní ṣùgbọ́n ọ̀rọ̀ yòókù tí yorùbá máa fẹ́ lẹ ẹskíùsì bídí àkẹ́kẹ́ sọ lọ́rọ̀ náà kí ló pé ọ̀rọ̀ àkídà tó fi yàtọ̀ sí ọ̀rọ̀ yòókù. inú ẹ̀rí sábà mọ́ lónìí pé ní tá a wà ń bára di bàbá wa tọ́lọ́ ni alásùnbí rọ̀bíkùn ṣèbí mìíràn náà bá yín olùbálà ṣáìdì náà gbogbo alajẹ́ pé bẹ́ẹ̀ ni ajẹ́rìí pé wọ́n ni wọ́n nìkan láàmú sí ó lè rí sáà ti pé ká tó dáyé òun náà láti kíni làbẹ́ ìtẹ́lẹ̀ tí o bá ti mọ́ láyé tó bá lọ rọ́ọ̀lù ọ̀rọ̀ àkídà tó di ẹ́ pé kò sí usuru fún toró ti jẹ́rìí tàwíìdì lọ́rùn ó yẹ ká wá bí wá pé ní nígbà tá a ti jẹ́rìí kò yẹ káwọn jíde tó máa sọ̀rọ̀ ẹgbẹ́ tí yìí sàtọ̀ pé ṣẹ́yìn náà sàtìjẹ́rù náà ni àfihàn gbogbo ọ̀rọ̀ àdìsọ́kàn kò yẹ kọ́ ọ̀rọ̀ náà òjíṣẹ́ sí wa mọ́ ní láyé mọ́ ká tó máa sọ̀rọ̀ tàwọn ìdí fún wa ó yẹ pé ní ọ̀rọ̀ wọn ò ní ẹ̀rí kò fẹ́ tẹ̀mọ́lẹ̀ kò sẹ́ sáàlì fún àlẹ́ ọ̀sọ̀rọ̀ bìlìjáàlì kò sẹ́ sáàlì fún ní ọ̀sọ̀rọ̀ bìlìjáàlì tó bá yẹ pé nǹkan tí ó mọ̀ ni tí ó sì fi falẹ̀ tí nǹkan tí ó jẹ pé àìmọ́ lè ṣẹlẹ̀ síyàn bẹ́ẹ̀ lápẹjọ kẹ́nìkan ní òmò pọ́lọ́n bá wà àti fún ẹni olóró bèlè chaali torí ìyẹn gbọ́dọ̀ wọ pé ẹnìkan ló dé kíni ló dà wọ́n. ṣùgbọ́n àwọn ọmọ sí alábí sẹ́yìn ọmọ tí èsì kó fi falẹ̀ tójú olùgbìyànjú tó wá rọ́ọ̀lù ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ò mọ̀ tí ò rí ẹnìkan kan sọ fún tó sì jẹ́ ti ń gbìyànjú ẹ̀sìn àáfù ní ọ̀sọ̀rọ̀ àáfù lẹ́sìkì pé àìmọ̀ ni. láì rójíṣẹ́ sí yín torí pé tá a bá ń jẹ yíyà láì rójíṣẹ́ sí yín yóò dá ìgbà pa àtàbòsí fún yín ni náà ló pe ní zálìkà ńlá mi yá kúrọ́ kú kàmú òlì kàlùkùrọ̀ ọlọ́run yẹ́ ti rí pé ní nípa ìlú kan rẹ ọlọ́run bá ro nípa ìlú kan rẹ ní zulmi lórí àbòsí tó ṣe ńlá wà á lo àgọ̀ọ̀fìlú àmọ́ táwọn aráàlú yẹ gọ̀ọ̀fìlú tí wọ́n wàá mọ tó yẹ kàn ṣe ìyẹn pé àwọn ha òótọ́ ni ajẹ́rìí pé ní ọlọ́run ṣe kíni ọlọ́run ló jíṣẹ́ sí wa àwọn làwọn ò tẹ̀lé. lílo ayé mi ọlọ́ni alamu yá ti kún mu nàbí ṣèbá ọlọ́run kìlọ̀ fún yín kọ́ọ̀lù bàlà kọ̀dìjà àná nàbí ẹgbẹ́ fìdí ẹ̀rọ múlẹ̀ gbóhùn àwọn ò lẹ́skìs òjíṣẹ́ wa ba wọn fàkàtàbùnà ṣùgbọ́n àlà pè nírọ́ wàkúnná máa ànzọ́lọ̀ lọ́wọ́ mi ṣe òbí rárá ọ náà sọ kankan kalẹ̀ àtẹ̀lé ọ ṣùgbọ́n lọ́run wọn á kó jìnnà wá bá wọn. ìyẹn ló fọdọ́ sí àwọn àlù. nǹkan tó yẹ káà ṣe àkàdédé jẹ wọn yà náà ní rárá àwọn èèyàn táyé lè lè tẹ̀yìn tó jẹ́ yà lórí ntọ́ ní mọ́ ntọ́ ṣe ṣùgbọ́n nínú òfin ọlọ́run ni pé ní ọlọ́run náà ní jẹ́ yẹn yẹ hátà nípa àròsùlà táyé rán òjíṣẹ́ a bá dé àánú mọ àánú mọ jẹ́rìí pé àwọn làwọn ò tẹ̀lé òjíṣẹ́ tó lọ rán. ọlọ́run àti wọn sọ pé lẹ́yìn ìgbà náà pé ní wàlíkùn lè ń dárọ́jà tún. àwọn àpò ipò wọn ni according tó ń tán ṣe kíni ní tán ṣe níṣẹ́ bí hasabi amalihim according tó bí ìbá ṣe níṣẹ́ ní pòlì òrì láàyè yẹjẹ alukọ nílò ṣáàrù mínú kàkẹsì rè ẹni tá a burú kéré kò ní àlefisẹ dédé títí ẹ pọ wàlá tábìlì kálímọtìbò ẹni tó jẹ tábìlì èyí tí ń tẹ̀lé yẹn àníbi ẹni tó ń tẹ̀lé kò ní lànà aburú ìta yẹn ń tẹ̀lé. àwọn àfa mi sábà wọlé tẹ̀sí mọ kẹsí tẹ̀sí tọ́bárí àwọn pé ní eléyìí bẹ́ẹ̀ náà ni fẹ́ ni ire náà àwọn ẹni ire ẹ̀rí ìkúlì dàrọ̀já ti mi mọ àmìlú ìdí kálukú ṣe yóò dé ipò rẹ̀ ipò kálukú yàtọ̀ síra àwọn ìyẹn ní àlùjẹ́ náà fi ní ìpele ìpele iná ní ìpele ìpele torí pé iṣẹ́ táwọn èèyàn ṣe wọ méjèèjì ojú ó jọra wọn lọ. wàlárọ̀ ìmọ̀ràn oṣù karọ̀ ẹ̀ lè fi ọmọlẹ́yìn wo lórí. kama anna ala sawabi aljanna bẹ́ẹ̀ náà ni àwọn ará alùjánà níbi ẹ̀fá tiwọn náà. wàlùjánà wà ní ìṣòro kò fi rébò bóyá gbogbo wọn náà nájẹ́rì wàlùfàlà nálà wàdùkúlẹ̀ aljanna nájọ wàlùjánà fa inna baynahum min alfuruq ma la ya'lamuhu illa Allah ṣùgbọ́n distance gap tó wà láàrin wọn tó ní bẹ́ẹ̀ jọ wà lùjẹ́ náà ṣe tí ó mọ̀ ẹ̀ fọlọ́run àti dá. ẹgbẹ́gbẹ́ tó lọ́jà tó mú wálé náà lẹ́jọ́ tàbí bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àyọ̀ àṣeyẹ kẹ́lẹ́ rẹ̀ wájọ pa ìmí wọn ṣe báyà bọ́jà kálukú ṣe pọ̀ sí tẹ́lẹ̀ tó yẹ pé gbogbo tí ó tà náà gbogbo tó gbé lórí gbá five thousand náà ní èlò lẹ́fẹ́ kó géènì àtẹ̀tẹ̀ yẹ pé mílíọ̀nù nínú ọjà kẹ́lẹ́ o lòun fi ń sòwò tiẹ̀ tẹ́lẹ̀ yìí tó kéré ní tí ò lè múrò ẹ̀ láyé ìwẹ̀kí sá ti wọ ibì kan bóòlù ọ̀nìkan sá ti wọ ibì kan subhanallah ẹni pé lórí tí ó dànù anábìrà mọ̀kànlá sọ́lá ó ní inna Allah yuhibbu ma'aliya al-umur ọlọ́run nífẹ̀ẹ́ ká máa mú nǹkan tó bá ibi tó bá pík níbi dáadáa òkè lé ká máa mú ọ̀rọ̀ ayé àyẹ̀wò fẹ́ mú yìí tó dáa jùbọ̀ tí ń bẹ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kátà ti wọ ibì kan bẹ́ẹ̀ kódà bó ṣe kùlẹ̀ àlùjẹ́nà kódà bó ṣe pàṣẹjì àlùjẹ́nà kódà kíchìnì àlùjẹ́nà ẹlẹ́mi kódà kó jẹ tọ́lẹ̀tì àlùjẹ́nà kò sí gbàdúrà kó máa gbénu tọ́lẹ̀tì láyé anábìyàn ọlọ́run nífẹ̀ẹ́ ká máa. ìjà náà ní iṣẹ́ rere téèyàn bá ṣe bó ṣe pọ̀ tó ara iṣẹ́ rere náà ní ọ̀rọ̀ káwámọ̀ tánibà mùsàlá àbí tí alukurani sọ fún wa kí lọ́lọ́ sọ ó ní yẹ́rìfà ìlà olèdínà àmọ̀nù minkum gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ sọ́lọ́ ló ṣàgbéga fún wọn àgbéga náà ni pé wọ́n wọ kíni àlùjẹ́nà wàlẹ́dínà utul ilma darajat gbọ́dọ̀ tó bá tún nímọ̀ fún ìgbàgbọ́ tiwọn níbo làwọn wà dàràjà àti inú àpò tó ga tá à ń sọ yìí inú ẹ̀ làwọn onímọ̀ wà ìyẹn ló fà ló fi wá nu ọ̀rọ̀ kan tànàbí sọ pé ní mọ̀hánsì tẹ́wọ̀ yìí yóò tún fi rọ́tùwà ju àwọn tó bá wà lùjẹ́ náà yókù lọ nítorí pé ní mímọ̀ ní rọ́tùwà ni pé àwọn ìgbésẹ̀ tó tún ga yóò tún fi jáwé yẹn yókù lọ. nítorí máa jẹ́ kí èèyàn wà kókó tó ga ni bákan náà ká ní wàá rí àdébàmùsọ ó ní èèyàn á máa dé bí husn al-khuluq pẹ̀lú wàhálà rẹ̀ daraja tó sọ ìrìn kọ́ ẹ̀ ipò ẹ̀ tẹ́ pé ìmọ̀ ń gbá rẹ̀ púpọ̀ àbí wọ́n yan nẹ́fìlà púpọ̀ ẹni tó bá ní wàhálà rẹ̀ á máa dé pé ẹ̀ tó bá tó máa ń gbá rẹ̀ tó yan nẹ́fìlà púpọ̀ nǹkan tó tó fi wàhálà kún ẹ̀rí pé pòlì ó ṣe kíni yóò tó ga torí pé anabi jẹ́ kó yára ń bomi pé asukọ̀ nílùú mìíràn fi mìíràn fi mìíràn أثقل الأعمال في ميزان العبد خلق عسل nínú tí ó jẹ́ kí oṣù ọmọ yẹn kú tẹ̀wọ̀n wọn náà ní kó níwàá rí kí nkàlùkọ náà yà gbìyànjú ká sálápá ń tètè níbi iṣẹ́ rẹ̀ ó jẹ́ pé ní èyí tó ga làárí láàyè tiẹ̀ tí ó wọ̀ látara aṣẹ tí wọ́n ṣe lónípò eh, tí ó wọ̀. fanatalu taala yẹ jaala na min alil firidausi la ala tó tọ́ba àti ká máa bẹ lọ́wọ́ bá kó ṣe wá nínú àwọn tí wọ́n wọ jannatul firidausi tó ga jù. àdébà muhammadu sallallahu alaihi wa sallam béèrè àlùjànnà ká béèrè tó jẹ́ alifiridaus. wàyí náà wasatul janna torí kò ní ẹ̀ṣà tó dáa الجنة التي أعدها الله للمتقين من عباده يتولون كويسي فما المتقين أو القيا من عباده إنه أميروره والمصطفين من خلقه أو يشاء إنه أميداره وأهل الصفوة من أهل وداده àtàwọn ẹni mímọ́ nínú àwọn aliwìdáàdì àwọn olólùfẹ́ rẹ̀ mo rò pé tí ó jẹ́ kéèyàn dépò yìí òní kó náà wà nú àwọn olùpáyọ̀ ọlọ́run. pamọ́ sí tí ó fi wá gbé kó èèyàn kan fẹ́ lómìn ẹ̀rí ẹgbẹ́ ọlọ́ọ̀ni àtọ́ba ti ṣe ẹbí ipò ipò oríṣiríṣi kò nàìjíríà sí láyé ẹlẹ́lódò ṣe ẹbí ṣe é pé wọ́n ti mẹ́wọ̀n ẹ̀ sì ríbi tí ó wà bóyá kan àtúnyọ olówó àti sáré lè jọ ìfọ́ọ̀mù mi kankan náà níbi kẹ́lẹ́ yẹn kan fi wọ́n sí tiẹ̀ lè tẹ́gbẹ́rẹ́ tẹ́tọ́ ìjọyè kankan náà mọ̀ di àtúpọ̀ ẹ̀ẹ́dẹ̀ tó ṣe dáadáa ibi tó yẹ kẹ́gbẹ́ tó kọ́ náà gbé sí ó yẹ kípò rẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ tayé nù ṣùgbọ́n tọ̀run ọlọ́ni wàá máa rọ́pò kàbí gọ́ọ̀fìlì ní àmàyà àmàlù nídé kálukú ṣe pamọ́ sọ́lọ̀ ọlọ́run bá tí gbàgbé nu kò gbàgbé rẹ̀ eré ti kálukú nídé kálukú ṣe náà ni ó sì fún fàyíjáàsì kúlà bí hásábì àmàlẹ̀ yóò ṣe kálukú lẹ́sàn gbèdéré kí wọ́n bá ti ṣiṣẹ́ rẹ̀ náà ni ó sàn lẹ́sàn wàá fi máa yà àlámọ̀ wò yà àlámọ̀ wò mí màtúsọ́dì yìí láti sọ pé kálukú náà ni ó fi sọ lẹ́sọ̀ wà innama amara Allahu al-ibada fil a'mali salihah ìyẹn lọ́nà fi kọ́ láti ká ṣiṣẹ́ eré ká ṣiṣẹ́ eré ká wùwà eré ká rìnrìn eré wà nahahum 'anil a'mali sayyi'ah ọlọ́run ti kọ̀ fún wa ká wùwà tó kọ́ lọ́nà fi ṣẹlẹ̀ rahmatan bihim láti fi ṣàánú àwọn ẹ̀dá ni. kárí kákó jíjẹ múmu níná lílò àlàáfíà ara àánú yìí gbogbo ẹ̀dá ọlọ́run ṣe fún àwọn èèyàn ní àlùjànnú ni àwọn mọ̀lẹ́kà ni àwọn ẹranko ni lórí gbogbo àwọn nǹkan tí èsì abẹ̀mí náà. báyìí ni wa rahmati wasi'atun àánú mi àánú tó fẹ̀ ni lọ́sọ̀rọ̀ yìí náà láti kà sẹ́yìn àánú ọlọ́run bá fẹ̀ àìsàn ní rahmatun khassa àánú tó jẹ́ pé special o lè ìbáàdì ìsọ́ọ̀lìhìn fún àwọn ẹrú rẹ̀ tán jẹ́ nire bí ìfọ̀kànbalẹ̀ bí kò máa gáìdì wọn bí kò gbàdúrà wọn bí kò ṣàánú wọn. imsak pẹ̀lú kópa irun wàyà sẹ́kìlìfù mi ń bá adékun máa yà ṣá kókà tó kàn mí wá ní. ọlọ́run sọ́mọ́ òkú ni ìyá ṣá yóò dìbò kún ayò àná wàyà àti ibi àkàrí. tó bá wọ ọlọ́run yóò kó owó ikú lẹ̀ yóò tó kàn mí wá. ẹ máa rò pé ìjẹ́ bàbàrà bàbàrà ó lẹ́yìn àmì ìjọ tó lọ́n ti parun tó bá wọlé yóò kókó ikú lẹ kẹlẹ jẹ àjẹ kankan wá jọ lọ. ọlọ́ni wàyí tata wà láwọ́ tẹ bá gbẹrù gbẹrí tẹ lẹ́ẹ̀sẹ̀ tọ́lọ́ yẹ sẹ́pìtìlì kọ́ọ̀mọ̀ nǹkan ìrọ̀kùn yóò yẹ ṣẹ́jì yóò kàn mí wá fún màláyà kúnú àmúfàlàkùn àwọn òsì ní rí bẹ́yìn ṣe rí ọba alágbára tẹ́ pé ní kò sí tó kó lágara ọlọ́run tó bá wù apá yín pa min ba'dikum ma yasha afún àmì tó bá wù wá kàmá lulẹ̀ ilé ayé sẹ́yìn tí ń fẹ́rẹ́ kìràkìtà. ọlọ́wà kẹ́yìn náà tó dé ọlọ́wà lè kẹ́yìn náà lẹ̀ lẹ́pẹ́ yóò mọ̀ mí wá fẹ́ máa lo ayé yìí. àbẹ́ ìgbà wípé ayé tẹ́ wáyé ibi tẹ́ ẹ̀ ní wọn gbẹgbẹ́rẹ́ ẹ̀ wá lò wíwà pé ẹ̀ ń wà ń tó tá ń kù ṣe tọ́lọ́n ẹ̀ ń ṣe lọ́n ẹ̀ ń yakọ̀ òfin ọlọ́n wíwà pẹ́yìn lẹ̀ láyé fún. alikiyama tá a bá ń sàdé ń pín bọ̀ ìdí ó ṣẹlẹ̀ ni inna sa'ata la'atiyatun la rayba fiha wa anna Allaha yab'athu ma fil qubur alikiyama tí ń bọ̀ ìdí ó ṣẹlẹ̀ ni gbogbo tó ń sàdé lọ ní ó gbé nìdí innama tu'aduna lasadiq níta ṣẹlẹ̀ adé ń fún yín nǹkan òdodo ni àbí tó ń tó di ṣẹlẹ̀ lẹ́nu pé kò ní ṣẹlẹ̀ ni yàrá ọ̀nà ọba àyídà ẹ̀yin lẹ́wọ̀n kó jìnnà wọn àrọ́ òkọ̀rí ibà àwa òbí tó súnmọ́ ni ẹ̀kọ́ níṣẹ̀lẹ̀ kò níṣẹ̀lẹ̀ mi fi wùwà tó ń wù lórílẹ̀ tí fi ṣẹlọ ọlọ́ọ̀ni ta bá yín sáré tí ó ṣẹlẹ̀ ni ẹ mọ̀ yàpá sófin ọlọ́run wàmọ́ àǹtún bí mọ̀jìsí ni ẹ̀ lé bọ́mọ́ lọ́run lọ́wọ́ látún bí farí nàmi ní ìkọ́ ọ̀bẹ ẹ̀ lè rí bí sápò lábẹ́ ìyá rẹ̀ fa iná na wà sí akún tásà kọ̀bùdọ́tì gbogbo agbára yẹn àtẹ̀yìn ó wà lọ́wọ́ rẹ̀ báyìí wà á tún tásà tẹ̀díbírì wà tàṣọ rúfin. mọ̀jẹ̀sìn gbogbo bẹ́ẹ̀ ṣe òkè tó ẹ̀ lè fa mọ́lọ lọ́wọ́. àyè mo lẹ́ sá lọ ẹlòmí ọgọ tó bá ti dáná sọgbọ tó bá yóò sáko ẹ máa jiyàn bẹ́ẹ̀ ẹni olùjọba tó yóò sáko lu yìí ni tó bá ti sá sọsọtọ ẹni wọn lọ gbóhùn rẹ ń bomi ni àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n sẹ́yìn ìwé sẹ́yìn lọ́dọ̀ ọ̀nà ibo lọ́ọ́ sá lọ tí èdè pé ọlọ́ọ̀lẹ̀ ló tún níbi lagara kan á wọ́n sì gbé gbogbo rẹ̀ rí pé ẹ̀ mọ lọ́ọ̀yà tó ní lẹ́gbẹ̀ẹ́ ni ní òjẹ́ kan rí pé èyí ò dọ́dọ̀ ọlọ́run o ọ̀dọ̀ ẹ̀yìn èèyàn lẹ́tí máa ń ṣe yun àti lọ́ọ̀yà tó pè àtayọ́ tí ó dá tá ń dá gbogbo yín papọ̀ ọlọ́run náà ni. àbí àwọn èèyàn ó káyà ni ó ti káyà kọjá kọ́lọ́ ń ni kò sí tó jọ o. ṣépù yà láyé òpè lọ́dọ̀ ọlọ́nkọ́ ọ gbọ́dọ̀ fáyọ̀ ọlọ́n ọlọ́ni kò lè ó ọlọ́ni àdébí sọ fún pé ẹ̀yin èèyàn yìí ẹ̀yin èèyàn àwọn akẹfẹ̀rí mọ́kàngbá náà ìmánu wàhálà màkà àdẹ́sìkò ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣe tóun yìí lákàtà sí àhálà màkà pa wọn láti ẹ̀yìn má lù àbí ẹ máa ṣe tó yín lábẹ́ àkàtà yín irú àtẹ̀wò là ń pélé ìjà àtẹ̀dá ni àlámúrú lil wujub àtẹ̀dẹ́ ni ọlọ́run ti wá láti fi kọ́ ìdá àwọn olùkọ́ ní sùlùkàlẹ̀ àmúrú lil wujub ṣé wùjú mi lè e tú lè tàdídì lélẹ́yìí e o láti fi tẹ́rẹ́tì ẹni láti fi dẹ́rù báyìí bí kò wọ́n sọ fún ọmọ rẹ pé ẹ mọ ẹ lọ mọ lọ ọgbọ ọmọ kọ́ ń tẹ́rẹ́ tẹnu mọ lọkọ wa bá mi lé kọ́nà àti ní mọ lọ mọ lọ mọ lọ ńlọlọlọkọ mọ lọkọ nígbà tó wọ̀ ó yẹ kó tèèdè ni tí bàbá bá sọ pé kọ́ nígbà tó wọ̀ ọ̀rùn kó yẹ kó tèèdè nu kọ́nà kan ti pa mí láti kó máa bọ̀ lágbo mọ́kànlá alẹ́ amúrú mẹ́ lè tàdíd ìfìdẹ́rùbani ni káyọ̀ wá lọ́yẹ̀ gbà ọlọ́ọ̀tì kàkẹ́ fi ní ìmọ̀ ṣe tó bá wù wọ́n kọ́nà lè máa tẹ́ bá ní máa sọ̀tà rárá o ìsọ ọ̀dẹ́rùbá ni ni ẹ̀yin ò tiẹ̀ rí ti ń bọ̀ lẹ́yìn rẹ̀ èyí má lu alámàkà àdótìkọ ẹ máa ṣe nǹkan tẹ́ ẹ ṣe lákàtà àti kí náà ṣe jẹ́mọ́ ẹ bọ́ ẹ máa ṣe o ẹ̀rí màkà àdótìkọ ẹ lẹ́yìn sáìdì ti yín nu ìní àmì lèmi náà ṣe tẹ́mi náà ṣe sáìdì tèmi kí làdé mi ṣe díẹ̀ ó tọ̀tọ̀ lọ ẹ̀rí pàdé mi ya òun àtẹlẹ́bọ sọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin lè ní ẹjọ́ ń sìn kankan náà ni ó ọ̀nà ọlọ́run kan náà lè ẹjọ́ ń sìn. ẹ̀rí pàtì ti ó di méjì nu tá à jọra wọn àyànfi ò bá wọn ṣe o wọ́n ti fà á fà á fà á kó ṣe tó wá dú láwọn tó dè sínú fayọ̀dè nù ọ̀rọ̀ ká nàbí ti ẹ̀rọ ká rọ̀ kọ́kínáìsì tí ànábì ń ṣe gbọ́kọ́ náà rẹ̀ kọ́kínáìsì t lọ́wọ́n fi sọ kúlíyà yọ alikafir kalẹ̀ pé kúlíyà yọ alikafiru la abudu mọ̀tà abudu. ẹ ò parí súra yẹn lakum dinukum wàlíyà dín ó ti dédé ọ̀rọ̀ yìí pé ẹ̀yẹ wà lákàtà tí kémìnà ṣe kíni kí wà lákàtà tèmi kò mí ni pé ẹ̀sìn recognize ti tí wọ́n ń ṣe. nígbà tó ti wá di pàtì méjì yìí ìkan sáà ní ó ráìtì alábìrẹ̀ ẹ̀ máa ṣe tí yín kánú ẹ̀sìn ọlọ́run kan náà ajọ́sìn ó kẹ́ yàtọ̀ nínú o ìgbà tó ti di pàtì méjì yẹn ọlọ́run adìka lóbi sọ fún ẹ fata lamun ẹ bá mọ̀ tó bá dọ̀run máa ń takùnú láwo ákíbátú dáár ẹni tó nílé gbẹ̀yìn sẹ́ni pé kàn ní padà ráì tinú méjèèjì nǹkan lókè àgógó àrẹ làájọ kẹ̀kẹ́rẹ́ làájọ ń sìn ìtàn ẹbí sọ fún ọkọ wo ẹ máa tẹ́tí lọ yẹmọ̀yẹmọ̀ tẹ́ ń ṣe lọ ẹ máa ṣe àwa náà ń ṣe tiwa ọ̀sáfàtà àlàmọ́ ẹ padà wàá mọ̀ tó bá dọ̀ ákébátú dar, ákébátú dáa ẹni tó nílé gbẹ̀yìn tí ṣe kíni tí ṣe àtúnjẹ náà ẹ padà mọ̀ tó bá di ọjọ́ gbẹ̀yìndì àlùkìyàmọ̀ ana sẹ́mi ni ṣé páàtì tọ̀dọ̀ ni. yìí nìlá ti padà mẹ́tọ́ àlóyè òdodo ànábì dúró lórí ọwọ́ rẹ̀ kò bá wọn lọ kò rìn lànà wọn ẹ kíyèsí o àwọn oríṣiríṣi lànà níwà pé sísà bá lànà ṣé àwọn kíní kan ṣe ànábì dúró lórí ọwọ́ ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ìgbà tánàbí wọn mọ́kà ta ló padà borí jẹmọ́ ànábì ni. ọlọ́ni iná lànà ń sùn rúṣù lànà wàlẹ́dínà ámọ̀nù fìlẹ̀ àyà ti dúnìyà rusulana àwọn ò máa ran àwọn òjíṣẹ́ wa lọ́wọ́ walladhina amanu àtàntàgbà ọlọ́run bá gbọ́ fil hayati dunya láyé yìí wa yawma yakumul ashhad àti lọ́jọ́ táyé ẹ bá ń jẹ́rìí lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama. wa kana haqqan alayna nasrul mu'minin bá nígbàgbọ́ tó dúró déédéé ọlọ́run sọ́ di wọ̀ fúnra ra wa gbàmọ́ jígínì. falakọ̀dì sábàkọ̀dì kẹlẹ́mọ́tò náà lè ìbáàdì náà ẹ eh, ọlọ́run ní ọ̀rọ̀ wa ti gbájú fáwọn ẹrú wa tọ́jẹ́ nírí pé àwọn ẹ̀ mọ̀ borí kátàbà láwùlà aglibanna ana wa rusuli ọlọ́run ti kọ́ ó ti sọ́dọ̀ òfin pé ní èmi àtòjíṣẹ́ mi ní mọ̀ borí. ànábì ò sá lọ táwọn èèyàn gọ́gọ́ ẹni tó bá ní mọ́ ní àjò tó dúró déédéé lọ báyàn gọ́gọ́ àwọn kèfèrí ni àbá àtàjẹ́ mùsùlùmí tá à dúró déédéé tọba pè wọn tó ọgbọ́n yìí tó fi bọ́n lẹ́nu pé èyí mẹ́lú àlàmàkà ànẹ́tìkùn ẹ máa tètè ẹnì àmì lèmi náà wọ́n ṣe kí ni wọ́n máa tètè ẹ jẹ́ máa ṣe tó ìgbà kí wọ́n ní àjò òjọra wọn ta ló padà forí gbàjẹ́ mọ́ ẹ̀ tí wọ́n ní àjò tiẹ̀ dà nítorí ló padà kọ́ báyìí bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ khasibatu dar èyí tàbí bọ̀tán rèé ó dà tí ó wọlé gbẹ̀yìn. innahu la yuflihu zalimu gbogbo alábòsí ò ní là ó tẹ̀lé yege. àkúlù zalimi gbogbo alábòsí wa ń tàmọ́tà àfi dúnìyà kúrò àgbégbá dùn láyé. bí màtàmọ́tà àbí gbogbo tó bá fi gbádùn ilé ni ọkọ ni fani ayatu fi ìdìmìlán wàtálà gbogbo padà bàjẹ́ náà gbogbo wàrà sí kínní yóò padà bàjẹ́ ni yóò padà tán ni yóò padà pẹ̀ríṣì ni anabi àwọn sọlá ó ní iná lọ́ hàlà yóò lè lè tọ́ọ̀lì alábòsí ọlọ́mọ ló ó lè máa kọ́lé ó lè máa lówó ipò rẹ̀ lè máa gorí ipò sani wa àmì gẹ́gẹ́ lè máa látara ẹ̀ka ẹ̀sìn ní tí ìhòòdà ẹ̀rí ni kódà nǹkan rẹ̀ tó ń lékún sí ni ìyẹn là ń pè ní al-istidraj oore kíni oore ẹ̀dẹ́ ìyẹn ṣàìdá nǹkan rẹ̀ tó ń lékún sí. ànábì ní ọlọ́wọ́ mọ alábòsí lára ìlọ́lá ìwé ayọ́túbá òtúbá nǹkan tí ń ṣe tó ń júlẹ̀ fún ni hatta iza akhadha tọ́lọ́mùbá fi wá gbàmú báyìí lámùyò fìlẹ̀ tẹ̀ kò ní bọ́m̀bẹ́ o. dọ́gbọ́n tọ́ka ni pé ta ni ó ní jẹ́ wọn ta ni ó ní náà méjèèjì wọn tó wá lórí ọ̀nà òdodo ni ó lè pẹ́ ṣùgbọ́n tiwọn náà ni ó padà lékè àmìlẹ̀ iná rọra wa ẹ̀tọ́ àwọn ní ájú déédéé kọ́mọ́ mi kàn kọ́mọ́ báyẹn ti fi sí fi sọ́hùn. pàápàá jùlọ náà mùsùlùmí oríṣiríṣi ìlànà ló ti wà ẹlòmíì gan ó gbé tiẹ̀ sábẹ́ ń tí ó jẹ títí ń pírísẹ́ǹtì ẹ̀gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn. tẹ́lẹ̀ yóò bá dé ọgọ́ kí náà fi ṣe yídì níbi tẹ́lẹ̀ lọ ọ̀rọ̀ pvc ni eléyìí náà kàn fi ṣe ah ṣé tó wá kún sínú. náà tó ti lẹ́ra àwọn mọ́kínni súnà náà tá ń ṣe nítorí gbogbo wọn fi ṣe rútúbà yídì nù. yẹ pé ní èèyàn gbọdọ̀ sọ́ra pẹ̀lú mọ́ni àjọ ẹ̀ nga àwọn onísúná nana wí wọn pèsè bá nàbí déédéé tiẹ̀ nu wọn sọ kótóbátó yìí dìtì kótóbátó síyàsíyà ìwà pa àwọn olóṣèlú wà lórí stéèjì tó ń ṣe kíni tó ń kàmpé wọn eléyìí ni mùsùlùmí ló yẹ ká ṣe kíni tí mùsùlùmí méjì àgbẹ̀ pàdé ńgbà náà ńkọ́ ṣe kíni láwọn tẹ̀lé àmì òmu dáwà wọn àwọn ìbúrakò lójú pé dáwà tẹ̀sí ni ṣùgbọ́n dáwà tún síyà síyàtọ̀ màdọ̀ dáwà olóṣèlú ni wọn. ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àtọ́rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́yẹ̀ ń ro kẹ̀kọ́ alhamdulilayi ẹni yìí náà dúró déédéé náà náà ti ń kó jẹ náà ń kó rúlà lẹ́ نصيبا قالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم safa àtẹlẹ àkìlì nígbà bí làákàrẹ wọn ti dorí kodò tó dé ìbá ti ṣẹbọ tẹ́lẹ̀ làákàrẹ ó dorí kodò kò ní í gbọ́n fún àkógbà gbogbo kò téèyàn ń gbà láyé nínú ìwé kò ní í gbọ́n àbẹ́rẹ́ tó kéwú tó dẹ́ tó ń ṣe bí ìjẹ́bọ ọmọ tí ń ṣe òun náà ní gbọ́n wàhífàtì àhàlám làákàrẹ wọn fúyẹ́ wàlìjà lólebalẹ̀ àìmọ̀kan wọn sì dógóńgó. sì máa gbàgbọ́ àwọn khurafat àwọn satishan àwọn ọ̀rọ̀ àròrí sọ tí ò ní nítumọ̀ tí wọ́n sì lè kulè lórí. ọlọ́run wá ń pè asákìyèsí ń bì liyunabbi bizalika ala dalalihim láti lè bá àtàwájú lórí ọ̀nà àná táwọn ẹlẹ́bọ̀ rìn walhazar minhum káti lè bá sọ́ra. wa anna mu'aradata amthal haula sufaha lil haqq. الذي جاء به الرسول لا تبدأ فيه أصلا أتكلم عن أني تنتقون تنبي بوا كدسي النبي لو فإنه لا أهلية لهم في مقابلة الحق تلك وقت تدعي كتاكو ní ohun tó ṣe ọlọ́ọ̀ni jẹ́ alóòlì ńlá ìmí máa bára amínà lẹ́hàrísí wà ní àmínà sí ibà. nínú tọ́lọ̀ ń dá ẹ̀mọ́ wọ́n lọ́dọ̀ ló dá nǹkan wo mínà lẹ́hàrísí nínú àwọn nǹkan rúgbìn àgbàdo ni kábàbà ni àwọn igi olùgbìn tó yẹ kọ́ lọ́nà ló wálé àná àm àtàwọn ẹranko ẹran ni màálù ni rànkúmí ni adìẹ ni àwọn afún ọlọ́run nínà sí ibà ẹfọlọ́ nípìn ìdíyẹ. wálé ṣòro káyìí mi kànà sí ibà yìí pé mi hàn fúta ni òun sá wọn bẹ́ẹ̀ ni àyè ẹran tó ń bọ màálù ó yẹ pé ẹran nìkan náà máa jẹ but àwọn màálù di ìpè ti kínú ìpè tó ń sanu ẹran ẹlòmíà mú igi kápá igi ànímọ̀ jésù rẹ̀ ibẹ̀ ní àìbáwọ̀tì làwọn máa bọ̀ rẹ̀ ìpè ti kínú ìpè tó ń sanu nù wọ́n tó bá ti fi dé kìtọ́ lọ já èso náà ló jẹ́ kẹ́bi igi kan náà bọ̀ tó lọ já ẹ lè pa ọ́ tọ́ba pa ọ́n bìjà kínú jẹ́ wọn ọ́n bìjà òsà tí ò lè bìjà ọ́. iṣẹ́ àkẹfẹ̀rí kẹ́sìn tó dénú irú ẹ̀sìn tó wà ń bẹ̀ ni. wàlhálù anna Allah ta'ala huwa alladhi dhara'ahu lil ibad. ni ọlọ́run gbogbo nǹkan ifáwọn ẹ̀dá rẹ̀ wà ọ̀jáda orí zikọ́ pé bisáàmì látara àròsọ wọn ìròrí wọn ní ilé ìtọ́lọ́wọ́n bá ní o wàhálà lè ṣòro ká iná ilé làwọn abakẹgbẹ wa abakẹgbẹ wọn dẹdẹ ní àwọn táǹtì náà wọn ṣàìtọ́ọ̀nù náà ṣàyàfẹ́ náà wọn àlùjẹ̀nu ilé ẹni ká fi kíní kan fún kíní kan ká fún kíní kan náà tiẹ̀ ilé yìí. yɛ o saa ɛna owu gi tiɛ ni onu da gi tiɛ yóò dá ma lu tiɛ kóró lé mo dá ma lu pé ɛ mọ tó tẹlẹ o tèmi tèmi fẹ dá tèmi tó yàtọ̀ títí tọlọ́wọ́ kò lè dá kankan. ẹ tí o lè dá kankan jọ́sìn fún. àwọn àpòtí méjì báwọn. ni fama kana li shuraka'ihim fala yasilu ila Allah. wọ́n ní èyí tó bá jẹ́ tọ́lọ́ọ̀bá wọn tèmi tó bá jẹ́ ti òǹsà wọn kò lè dọ́dọ̀ tọ́lọ́. lápẹjúwe wọ́n ní tẹ̀rẹ̀ kan bá rìn wọ́n bí bá lọ papọ̀ mọ́ ibi ìtẹ́gbẹ́tọ́lọ́ náà sáré yọ kúrò. wá dàpọ̀ mọ́tò lọ́rùn tó ká rò eléyìí tó ń ṣáwá nínú. ọmọ kan lílá ìfáwọ ayé ti lu ilé aṣúra ká àyíkí ṣùgbọ́n ètò bá jẹ́ tọ́lọ́ tó bá mí ìsìnmọ́ tó ń sàwọn ẹ̀ ẹ̀fí ilẹ̀ kò jẹ́ kankan. bí àkóso àtúnṣe kínní tuntun ti ẹ̀ lágbára ju ti tọ́lọ́run bá wọn. kàyẹ́nà kí wọ́n ti dàpọ̀ ó ti lọ báyìí táwọn fún ilẹ̀ fún sàwọn ẹ̀. ساء ما يحكمون ọlọ́run lè ta ṣe àbòsí ńlá ńlá gbà ẹ̀rì ìdájọ́ burúkú ni tó ń gbogbo nǹkan yìí náà ta ló níjà wọn ọlọ́run bá ọlọ́run bá lónìí ọlọ́run bò sí wá olùbákẹ́gbẹ́ ana akina shuraka nínú hadith al-kudusi ni mo rọrọ̀ kọjá shuraka. olùbákẹ́gbẹ́ lọ ọlọ́run ní olùbákẹ́gbẹ́ nítorí ní òbí níyàwó ní òbí mọ́ lọ́ọ̀ká lè fi ìmọ̀ àlẹ́ àtúndí lọ́wọ́ à káyọ̀tọ́ náà bá pé méjì ní sẹ́mu àtìlẹ̀ ní ìlàfà sábẹ́ta bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ pé yorùbá ti bàjẹ́ ọ̀gá méjì ní ọkọ̀ kan pépé tọ́lọ́ ń ti dá ó yẹ ká ti ṣe ra wọn gbọ́ pé àwa èmi fẹ́ rọ̀jò mi ò rọ̀jò mi fẹ́ tẹ̀lé bàbá ti dìjà ìwà àdúlé ayé tó ń lọ báyìí yadullu ala anna anna al-khaliq wahid pé ọba adẹ́dà ọba akẹ́sọ̀sọ̀ náà. faman ashraka ma'i shay'an ẹni tó bá fi kankan tó fi wọ́rọ̀ mú pẹ̀lú mi àbí wàmọ̀ àmì wàmọ̀ àmì là àmì là ashraka fi ma'i shay'an ẹni tó bá ṣe nǹkan kan tó fi nǹkan wá wórogún pẹ̀lú mi níbi tó ṣe tàràkìtù wà ṣìrìkà ó dáná ohun tí ó torí ẹ̀ ṣe èmi ò lórogún tèmi ṣùgbọ́n kèfèrí wọn a máa pín àwọn nǹkan tó lọ́ọ́ ń dá wọn a máa mú kan fọlọ àwọn máa mú kan fọlọ ọlọ́nu wàjáàdú lílá omi ní ìbáàdì ìjúsì àná nínú tọ́lọ́ ń dá wọn tó wá pé kí pé tọ́lọ́ lílé. ara kókó tó pé ni pe yẹn pé obìnrin fọlọ hàn kọkùnrin ẹ mọ̀ wá bó ọlọ́ni sá àmọ́ yà kùmọ́ọ̀n àyíká ṣe tó ń dálẹ́jọ́ yìí ó burú o tí ó bá wọn ni. yẹ́wọ́ aláwọ̀ yẹn lé tẹ́ pé wọ́n ya nǹkan kan sọ́tọ̀ nínú ntọ́lọ̀ fún wọn bóyá kíkan ni bóyá èso kan ni alẹ́ gbèsò ta lè mọ̀ jẹ́ wọ́n àmọ́ bàbàrà yìí o wọ́n náà nífẹ̀ẹ́ kí nǹkan kan nínú ẹranko kan ẹni ẹ̀ má goma ẹni larba ẹni bahirot ẹni saiba ẹni ham nínú àwọn ẹranko ni tó bá ti dípò kan àbótí bí mo báyìí kan ẹni ó ti dùn ṣá ẹ má goma. àti ní fi nǹkan kẹta lu bẹ́ẹ̀ làwọn nǹkan rúgbìn wọn ẹlẹgbẹ́ làbídò kẹlẹ́pẹ́ àtòsàlélẹ́yìn ah, láti mọ bàbá rẹ̀ ẹran tán kọ ló ń ta àwọn bàbá rẹ̀ ju mọ́ṣáláṣí lọ bẹ́ẹ̀ náà ẹbẹ̀ kọ́. ọlọ́ni nǹkan burúkú ni tí wọ́n ń ṣe ìdájọ́ burúkú náà làkàyè wọn gbé fún wọn tó ń dá fún wọn yìí. وكذلك زينا لكثير زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم أن وكذلك بين زين لكثير bẹ́ẹ̀ náà ṣe lé sọ fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mùṣírìkí ká máa pa ọmọ wọn ṣúraka ògùn àwọn alábàáṣe àwọn tó ń tẹ̀lé inú àlùjànnú náà nẹ́ni ká máa pọ̀ ọmọ wọn wọ́n ṣe lé sọ fún wọn ẹ máa wo nǹkẹ́ o bí kókun yẹn ti lágbára tó yóò sì jẹ́ nǹkẹ́ ẹ̀sọ́ lọ́dọ̀ wọn àti ṣe tó ti ṣe lẹ́sọ̀ ìbí ẹ̀ka náà fẹ́ bọ́ yẹn wọ́n ti pé wọ́n náà fẹ́ bọ́ kẹ́ ìyẹn kan àwọn pa tẹ́yìn ọkọ̀ òkúta yóò máa sunkún èèyàn làwọn ti sùn kálẹ̀ tó máa jó kí padà kú fún ẹ̀rí tó máa sunkún o kí ló dé pé ní ìdẹ́ njó kí ló fà jó fún ọjà mọ́ torí pé òun sàlọ́ ṣe kíni ló ṣe yí lẹ́sọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni irú ẹni tó gbà káyí pé ní wọn àmọ́ ń bò sá ọkàn kú kí náà máa ṣe jẹ mọ́ wọn máa sunkún ọmọ ìbànújẹ́ wọn ìtọ́ ẹgbẹ́ yẹn tó máa dunnú pé òun sàlọ́ ṣe lẹ́sọ̀ fáwọn ọ̀nà mi ti máa ń gbà lẹ́sọ̀ fún ẹ sí lẹ́sọ̀ ni pé ọmọ wọn pé ká máa pa ọmọbìnrin torí wípé ní wọn máa dènà àrísìkí wọn wọn kàn máa jẹun yẹn ni kùránì fi sọ̀rọ̀ pa lárúbá máa ń ṣe nígbà wípé ní wọ́n ìdá bushira ahaduhum bil unsa tó bá fún wọn nìkan kan wọn nírò pé ìyàwó rẹ̀ bímọ obìnrin. wọ́n ìdá bushira ahaduhum bil unsa fọ́lá wájú muswadda ojú rẹ̀ ó kọ́rẹ́ lọ́wọ́ ọ̀hún akazeem yóò àmọ́ bínú. yàtàwárọ̀ minel kọ́ mímì sú ìmáàbù ṣìrọ̀bì ẹni tó bímọ tẹ́ kọ́ ọmọdún láwùjọ yóò àmọ́ pa kìlọ́kìlọ́ láàrin àwọn èèyàn nítorí kíni mímì sú ìmáàbù ṣìrọ̀bì nítorí nǹkan aburú tí wọ́n fún nílùú rẹ̀ kí láburú jẹ́ mọ́ ó obìnrin. yóò máa dárò nulẹ̀ pé àyùmùsíkùhù yóò lọ́ọ́ fẹ́ méjì àyùmùsíkùhù àlàhù ní ṣé kò ń gbà bẹ́ẹ̀ pẹ̀lú tìjú kí wọ́n fi ṣe yẹ̀yẹ́ ta ẹ̀yọ́ bàbá òfin. àwọn yàtọ̀ sùn fi tòrọ̀ àbí kò lè kele kó lò bọ́ mọ́yẹ́ pẹ̀ yìí tó bá lékè nù ọ̀kẹ́ lẹ̀ níbi. ìran sọ pé tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkí àmọ́ pé wáyé ìsàlùmọ̀ òkú dàtú sún iláàtì àmọ́ bí ọmọ tó ń bò mọ́lẹ̀ pé bí ayé dáhùn àwọn ṣe ìyẹn ló fàá gbàtẹ́ fi dé ẹ̀rí pé mẹ́lẹ̀ padà pàbàrọ̀ wọn bẹ kéde kékeré. òní náà yóò jọ tàná àbí òjọ tàná bí lẹ́yìn tí sùlá náà ní ìtumọ̀ tọrọ bá jọra wọn lárúbá sọ pé ní ma aṣọ àlìyáwó bilbaari ha àbí ma aṣọ àtìláyé láti bilbaari ha ó jọra wọn irun tẹ́ ń ṣe ń gbà wọn nítorí bẹ́ẹ̀ náà pọ̀ ń sìn jantirẹ́rẹ́ lẹ́pẹ́ ni ṣètò ni wọ́n ṣe lẹ́sọ̀ọ́ láti máa pa àwọn èèyàn fáwọn èèyàn bóyá ó fi sògùn owó ni. yàn gbé wọn gé orí rẹ̀ nǹkan tó yẹ rí pé tó nira ni tó bá di nǹkan èṣù yóò sì ṣe lẹ́sọ̀ fún yàn ṣèbá èèyàn náà ni ó mú nǹkan láàyè bóyá láǹgbá ni bóyá adìẹ ni bóyá olóńgbò ni abátikẹ́ lomi pa ẹran gan ní tí ó jẹ ó lè mọ́lẹ̀ dàgbà bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ẹ̀rú mo bàbá abó ní ṣe wá dùn ìgbọ́n tó bá lọ rìn lànà ṣètò tó bá ṣe lẹ́sọ̀ kì í ṣe pípa gan lásán ṣètò lè ní kó jù sínú agbada ló yẹ bẹ́ẹ̀ kó sì ṣe kíni kó joko kú kò sí rí kó ń ṣe tó burú nítorí kíni torí pé lánàá ṣe ìtọ́ ni ó ṣe nǹkan lẹ́tọ̀ fún kò ní rí kó ń ṣe tó burú ní nǹkan ló yẹ kó sì ju sójú ẹni tó fi ọjà kìtìkìtì tí ó sì máa rí nira tí èdè kíni tí èdè ètú tí èdè eru. ìlànà ṣètọ́nù a máa ṣe nǹkan ibi lẹ́tọ̀ fún àwọn èèyàn ìyẹn ló fà dé pé ní mùsùlùmí ọgọdọ máa dúpọ orí tọrọ ń ṣe fún orí rẹ àwọn akéèyàn jẹ mùsùlùmí kó wọn jẹ lẹbọ torí ṣe ìtọ́nù ni ó máa lò ìlànà èṣù ni ó máa rìn wọn ni àwọn ọlọ́yà wa yéṣù fi tẹlẹbọ kọ́ wọn àti èṣù náà jọ ń jẹ lọ́jọ́ ṣe kíni lẹ́jọ́ mu lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń jí oníkọ̀ntúrẹ̀ yẹn ló fara náà gbọ́dọ̀ dúró dédé dá gbọ́dọ̀ rìn ìlànà èṣù bákan náà gbọ́dọ̀ máa dúpọ orí tọ́lọ́ ń ṣe fún wa nípa ọ̀rọ̀ tàwíìd kéèyàn máa kọ́ ìyẹn láti sọ pé nínú àmì tí a fi mú nígbàgbọ́ gidi pé ni pé àyẹ̀kọ́rọ́ àyàhúdà fìlìkùfùrù kéèyàn yé ti pé inú tọ́ ètùjù láyé ni pé inú labalábá yá kílẹ̀ ètùjù à wọ́n yé ti kéèyàn yé mi jẹ òbùtù lónìí ọ́ ìyí nǹkan ló yẹ adébídó yẹ kéèyàn yé ti dáhùn báyìí mọ́ níyẹn pé ni pé àyàhúdà fìlìkùfùrù kó bá wọn bá dé tí ìdílé mọ̀ yìí tá a sọ yìí tó yẹ kí yẹn bá ọlọ́wọ́ jẹ padà síbẹ̀ wọn láyé dáyé. torí pé ládàá burúkú ni àná tọ́nà ò fẹ́ ni nígbà tọ́nà ń dá nǹkan fún yín òun ló wù nǹkan òun ló pín ẹ̀dẹ̀ tó mú kan ẹ̀dẹ̀ tó wá ń pẹ́ tiẹ̀ lélẹ̀ tiwa lélẹ̀ àbí tòun sàkán lélẹ̀ tóun dẹ́ ti kẹ́kẹ́ fún yín òun sàǹgẹ́ ọlọ́run ló tún dáhùn náà. àbínú àwọn nǹkan tó yẹ pé ní àwọn nǹkan dábàá méjì eléyìí tó sani ẹnà ká ìgbọ́dọ̀ jẹ màálù ẹ gbọ́dọ̀ fọkàn ara àmì màálù kan tí wọn nǹkan mí ekele bá fọkàn lè pa yẹn lójú ẹsẹ̀ tí wọn bá pẹ ní ẹ̀dá alẹ tí wọn bàdàbà kékeré tẹ pọmọ ẹbí tó lè bá gbà ah, bóyá olú màálù ni òun náà níbi sí kẹkẹ torí pé tó náà ní sinmi kò sí ní gbà pọmọ òun àbíkọ́ náà tó bá wọn pa kàá.